أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تصلحوا مع المفلحين يوم القيامة قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هو نمي بوار أجد عبد الرحمن بن عوف رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم رأى أثر الصفرة عليه فقال ما هذا قال يا رسول الله إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال تبارك الله لك قول ولو بشام متفق عليه وهذا لفظ مسلم إبوي قل صفوان أبي عبد الرحمن بن عوف رضي الله عنه قال بتسيريا من زعفران ní ara قال لي lè jíjẹ́ ó ní mo sọ ìyàwó ni ó tí mo sì fún ìyàwó yìí gẹ́gẹ́ bíi sọ̀dáàfẹ́ òun náà ni kò dé wọn kóró dẹ̀bí nù kan anábì sallallahu alaihi wa sallam wọn ni tó bá rí bẹ́ẹ̀ àti pé ọlọ́run ọba ìjọba fi àlùbáríkà lórí ìgbéyàwó rẹ wá ṣe wàlímà ó fẹ́ kọjá ife ẹni tó fi ṣe wàlímà yẹn ó tóbi tó àkùtà àbọ̀mọ́ ní àkùtà bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wọn mi tún wá láti ọ̀dọ̀ Burayda radiyallahu anhu wọn ní nígbà tí Ali ibn Abi Talib radiyallahu anhu lọ́ba ọmọ anabi sallallahu alaihi wasallam tọ́ba anabi sọ̀rọ̀ nípa fún ọ̀fẹ́fẹ́ ọmọ rẹ̀ Fatima anabi sallallahu alaihi wasallam wọn dáhùn ìgbé alẹ́kùn tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rọ abúdẹ́mi wọlé mẹ́tẹ̀ títà fi ṣùgbọ́n gbígbé àkókò ṣe wọlé mà rọwọ́ àbúlé imáàmù Ahmad بسند لا بأس به àwọn ìgbà wáyé lọ́mú mà ike gbogbo ẹni tó bá ṣe ìyàwó òfin ọlọ́run ọba ọ̀dà lórí ike onítìn òfin wà léèmà àwọn olùmọ̀wá wọ́n pín sí ọ̀nà méjì nípa àwọn ìgbà wa méjèèjì wọ́n bẹ nínú wa àwọn ẹni tí ní yìí ni nítorí tí a bá wo ìgbà ọ̀ràn yẹn ní ká ṣe wọlímà lẹ́yìn ìgbà tá a ti gbéyàwó torí áwùlẹ̀ àtẹni láti mọ̀ kí àtẹ̀túbọ̀ wá nínú sẹ̀ríà kí kankan ọ̀bá tẹ́lẹ̀ rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ló máa ń tọ́ka sí. bẹ́ẹ̀ náà ni ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ ti pé àlẹ́ ìrọ̀bí ọlọ́ọ̀bù àná nígbà tó fẹ́ fi ọmọ anábì Muhammad Fatima ọ̀bí ọlọ́ọ̀bù àná anábì dá lóhùn pé làbúdà eléyìí lápá kan nínú àwọn olùmọ̀ fi lọ́ràn yẹn wọn àwọn yìí pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn sọ yìí pé alwalimatu ni kì í ṣe ọ̀ràn yẹn torí náà ẹni tí bá ṣe dòdà ló ṣe ẹni tí bá kọ̀ láti ṣe wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ bá wo àwọn ìgbà wọ́n ti dájú ó ní agbára lágbọ́n ẹ̀rí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti sọ yìí pé kìí ṣe ọ̀ràn yẹn ó ní agbára pípé àwọn ẹni tí wọ́n ṣe ìgbéyàwó ọ̀pọ̀ jọjọ àti kíkà nàbì ọ̀sọ̀fẹ́ lomi yàtọ̀ sí àwọn méjèèjì pípé kí wọ́n ṣe wàlímà ṣùgbọ́n o wọ́n ṣe ní ìgbà tó ṣe ìgbéyàwó sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó wá fẹ́ ṣe wàlímà yẹn ìgbà wọn ni wọn máa ṣe wàlímà ṣé nígbà tí wọn so igi lọ́wọ́ ni àbí ní ìgbà tí wọn bá so igi tán àbí ní ìgbà tí ìyàwó bá ń wọlé àbí ní ìgbà tí ìyàwó bá wọlé gbogbo ọ̀rọ̀ yìí kíkó lè ń kéye kò sí ọ̀kan nínú rẹ̀ láàrẹ̀ ni tó wí bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ ẹni tí wọ́n sọ pé àkókò tí wọ́n so igi lọ́wọ́ yẹn gan ni làsìkò wàlímà ọ̀bẹ nínú àwọn tí wọ́n ní olùgbà tó bá so ìgbì tán wọ́n tó ṣe wọlé ìmà ó sì ń bẹ nínú wọn àwọn tí wọ́n sọ pé ńgbà tí ìyàwó bá tó wọlé látò ṣe wọlé ìmà ó sì ń bẹ nínú wọn àwọn tí wọ́n sọ pé ńgbà tí máa wọlé lọ́wọ́ gan látò ṣe wọlé ìmà èyí yòówù tí èèyàn bá ṣe nínú rẹ̀ wá pé lẹ́kọ́ lẹ́ńtàdà oníkàlùkù ọlẹ́ni tó ti wí ọ̀kan nínú orú rẹ̀ ṣáájú. wọ́n á rí nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ṣàfẹ́rí yẹn àwọn tí wọn ní sábàṣẹṣẹ wàlímà àfi lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé nítorí ẹgbàá wa tó wá nípa apánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọn fẹ́ Zainab bintu Jahsh anábì òṣè wàlímà àyàfi lẹ́yìn ìgbà tí Zainab ti wọlé ìgbà tí ìlọjọ kejì má sáyẹn sallallahu alayhi wa sallam tí Zainab ti wọlé wọn rú àná àti ìdílé ìgbà tílẹ̀ ẹjọ́ kejì má anábì kó àwọn èèyàn jọ láti ṣe wàlímà yìí pé òun fẹ́ Zainab radiyallahu anha anábì wa ṣe wàlímà pa odidi àgbò láti fi ṣe wàlímà yìí ó sì fi àwọn èèyàn láti wá jẹ nínú ẹran wàlímà yìí báyìí àtúnjẹ rẹ̀. kí wọ́n á ní sáà lè fi wàlímà á rí i pé àdéhìí kí ni tó kéré jù sáà lè fi ṣe wàlímà sábàáwò ẹgbàá wọ̀rọ̀ Abdurrahman ibn Awf níbi táwọn Nabi sallallahu alaihi wasallam sọ yìí pé awlim walau bisha ìgbésẹ̀ wàlímà wọ́n dà kó sọ pé ní tó fi wàlímà ọmọ gẹ́gẹ́ bi àgùntàn àbí ó tóbi tó àgùntàn ìyapa yìí wáyé nípa pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ti gbéyàwó wọ́n fẹ́ àwọn ìyàwó tí wọ́n ti fẹ́ kò sí nínú wọn tí wọ́n fẹ́ tí wọ́n ò fẹ́ wàlímà ṣùgbọ́n o láàrin ẹnìkan nínú àwọn ìyàwó tí zainab sára bí sọlá àdìsọlá ń torí wàlímà tiẹ̀ tọpa odidi àgùntàn kan gbogbo àwọn ìyàwó yòókù bẹ́ẹ̀ bí ummi salamata radiyallahu anha àti àwọn yòókù awulama nabi sọlá àdìsọlá àlẹyìn nabi akọlẹ mìíṣà níta nabi sọlá àdìsọlá ti ṣe wàlímà fífẹ́ tọfẹ wọn kò tóbi tó àgùntàn kò kéré eléyìí ìlọ́fà òfin jẹ́ wípé apá kan nínú àwọn olùmọ̀ ọ̀túnmá àdéhùn abdulrahman ibn awu radiyallahu anhu wípé awùlẹ̀ mọ̀lẹ́ òbíṣá ṣe wàlímà kódà kó sẹ́kẹ́ tó fi ṣe wàlímà tóbi gẹ́gẹ́ bí àbùkà. apá kan nínú wọn wọ́n ti sọ pé rárá ìtumọ̀ rẹ̀ kó náà ní pé awùlẹ̀ mọ̀lẹ́ òbíṣá ṣe wàlímà kódà kí tó fi ṣe wàlímà kó kéré ma gẹ́gẹ́ bí àbùkà. nítorí pé wá nínú ẹgbàá wọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ẹgbà wọ́ọ̀rọ̀ wípé nígbà tí anabi fẹ́ ummul mu'minina Maimuna radiyallahu anha lẹ́yìn iṣẹ́ hajj anabi fi àwọn èèyàn láti wá jẹ nínú oúnjẹ wàlímà tí wọ́n sè yìí wọ́n fi àwọn ará Mẹ́kà wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn kọ̀ láti wá ṣùgbọ́n dáná ní sallallahu alaihi wasallam tí wọ́n fi ṣe wàlímà fífẹ́ tí wọ́n fẹ́ Maimuna yìí wọ́n ló tóbi ó sì kọ̀ ju àgùntàn lọ torí ẹ̀ ló fi jẹ́ pé dábàá tó pé áwòlè mọ̀ lọ́wọ́ bìṣá ṣe wàlímà kọ́pẹ́ kó ṣe pé tó fi ṣe wàlímà ó kéré ọmọ gẹ́gẹ́ bí àbùtàn àwọn wo sáà nàbì sọlá àṣẹlá ń ṣe nígbà tí wọ́n fẹ́ Maimuna sábà sọ pé áwòlè mọ̀ lọ́wọ́ bìṣá ṣe wàlímà kọ́dà kó ṣe tó fi ṣe wàlímà ó tún bí bí àbùtàn àwọn àdéjẹ Anas ابن مالك رضي الله عنه نبي تسعيك لم يؤلم النبي صلى الله عليه وآله وسلم على غير زينب بأكثر مما أولم عليها غير أنه wípé anabi sọlá àdìsẹlẹ fún àṣẹ wàlíìmà yìí lórí ìyàwó kan tí wọn fẹ́ ju tí wọn ṣe ní wàlíìmà ní ìgbà tí wọn fẹ́ Zainab lọ nítorí pé nígbà tí wọn fẹ́ Zainab odidi àbùsà kan kà anabi sọlá àdìsẹlẹ ti ṣe wàlíìmà ṣùgbọ́n àwọn olùmọ̀wá wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ anas níbí tontigbó náà mà nípa fífẹ́ dáná bìtọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ fẹ́ Maimuna ó sì máa ń dáná bìtọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ tí wọ́n pa níbẹ̀ yẹn kó ju àgùntàn lọ wọ́n ní dófà ó ní wípé anas ń tọ́ka sí pé kò sí ọ̀kan nínú àwọn ìyàwó dáná bìtọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ fẹ́ tó ń jẹ tí wọ́n sè láti fi ṣe wàlímà fún fífẹ́ tí wọ́n fẹ́ tó ní àlùbáríkà tó ń jẹ tí wọ́n sè ní ìgbà tí wọ́n fẹ́ Zainab eléyìí túmọ̀ sí pé gbogbo ń tọ́lọ́wọ́ bá bá fún ẹ láti fi ṣe wàlímà nítorí pé ọba àfẹ́yàwó kò bá jẹ́ pé àbùtàn ló bá ká kò bá jẹ́ pé wúrẹ́ ló bá ká kò bá jẹ́ màálù ló bá ká kò sí òfin katọ́ takò nínú òfin ọlọ́wọ́n bá wa ìjẹ́ tí wọ́n bá wá pèèyàn pé kéèyàn wá síbi oúnjẹ àpèjẹ látàrí pé àtìgbéyàwó kíni kíni ìhà ètò yẹ kí mùsùlùmí ọkọ sí ìhà tó yẹ ká kọ sí oná ní kí ọ̀ràn yẹn dandan oná ní kí ká dáhùn kẹ́ẹ́bù ti ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ sí imáàmù Bukhari àti Muslim tí wọ́n gbé jáde láti ọ̀rọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma bánàbí sallallahu alayhi wa sallam wọn ni idha du'iya ahadukum ila al-walimati falya'tiha ẹnikẹ́ni nínú yín o tí wọ́n máa pè wá tó bá ti fi bẹ́ẹ̀ tọ́kọ̀ láti dáhùn ìpè tí wọ́n pè yẹn kọ̀kọ̀dà àkọ́ abal qasim onítàn ti fi anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Bàbá wa pè ní pé káwọn èèyàn kan wá jẹun nítorí pé a bá fẹ́ yàwó ó yẹ ká máa ṣàkíyèsí o wípé àwọn ẹni tá a pè wọn a gbọ́dọ̀ tẹsẹ àwọn kan yàtọ̀ sí àwọn kan bí kọjá pé àwọn olówó nìkan la tà lẹ́tà pẹ̀lú pé kí wọn wá jẹ nínú oúnjẹ pé a ti gbéyàwó nítorí pé tó bá jẹ bẹ́ẹ̀ kò yẹ kí ẹlòmíì kọ dáhùn tí wọn bá pè ọ́ lọ síbi oúnjẹ àpèjẹ èyí tó ti pé àwọn èèyàn orí ti kan lásán ni wọn tà lẹ́tà pẹ̀lú oúnjẹ bẹ́ẹ̀ kọtọkọ lọ síbẹ̀ nítorí ẹgbàá wọrọ ايتو وا النبي محمد صلى الله عليه واله وسلم من فيما مسلم وفي في دار من الكرامة انا من شر الطعام طعام الوليمة يمنعها من يأتيها ويدعى إليها من يأباها ومن لم يجب الدعوة فقد عصى الله ورسوله anabi sallallahu alaihi wa sallam wọlé yìí tó jụ jù nínú oúnjẹ òun náà ló ń jẹ wàlímà wàlímà pàǹtí gbéyàwó eléyìí tó ṣe wípé wọn kọ̀ láti fún ẹni wá wọn kọ̀ láti fún lóúnjẹ jẹ ẹni tí ni wọn pé a àwọn wọn ni a yín àfi àwọn ayọ̀ náà àwọn èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn lóko lókè ni làwọn fi wé pé ẹ̀yin ń kọ́ ibẹ̀ pa wá náà wọn ni ẹ̀yin ẹjọ́kọ̀ oúnjẹ bá subhanallah wa oúnjẹ tó burú jù lélẹ́yìn wa man lam yujib ad-da'wa ẹnikẹ́ni tí wọ́n bá wá pè ipe kọ́ wá síbi oúnjẹ àti èyí tí wọ́n ṣe nítorí pé ṣe gbéyàwó bá wá láti dáhùn kó ti fi ọlọ́run ó sì ti fi anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ torí ọwọ́ wa wípé ká ti agbára ká ti agbára láti rí pé ní ìgbà tí a máa ń ṣe wẹ̀líìmà ipa àtìgbéyàwó nípa pé àwọn èèyàn dáadáa àwọn ẹni rí la wá síbẹ̀ wọn ò bá jẹ́ aláìní wọn ò bá sì jẹni tómi nítorí pé ìjẹ́ ẹni rí wọn sàgbà jíjá aláìní ó sì sàgbà jíjẹni tómi bákan náà ètò wa dájú kí ẹ bá ti ṣeré wípé apáta nínú àwọn olùmọ̀ wọn là lè ṣe wàlímà kó tó di pa so ìgbì àbí ká so ká ṣe wàlímà nígbà tá a so ìgbì lọ́wọ́ àbí ká tẹ̀ ṣe wàlímà lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé àbí kó tẹ̀ tó di pé ìyàwó wọlé ètò dájú ó ní pé ká ti jẹ́ kí ìyàwó wọlé náà kó tó di ṣe wàlímà. كيف تسيري من حديث زينب بنت جحش النبي صلى الله عليه وآله وسلم ما تفه وتولي أرجو كجي النبي صلى الله عليه وسلم توليمه ìjọba wa lọ lára ìjọ kejì tíyàwó wọlé ìjọ kẹta tíyàwó wọlé lẹ́yìn ìjọ kẹta tíyàwó wọlé kò sí tó burú mbẹ ọdà púpọ̀. oúnjẹ wọlíìmà kò sí oúnjẹ tá a lè fi tó oúnjẹ lópin tí kì í ṣe tọ́lọ́ ọba jẹ pé gaari bá kó sómi torí pé ká àwọn èèyàn tí wọ́n wá mu gàrí ìlànà àjà nítorí ọlọ́run ọba wa ọlọ́run ọba ọ̀la kankan bọ̀yàn lọ́rùn yàtọ̀ sí téèyàn lágbára lórí ẹ̀ nítorí lágbára lórí ẹ̀ kò sì kí àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ àwọn eléyàn ní máa yọ ti sùúrù yìí yọ kíkẹ́ kí ló ṣe kí ló gbé kalẹ̀ kí ló lórí ibú rẹ̀ gbé kalẹ̀ àwọn òbí tó nífẹ̀ẹ́ rẹ̀ bọ̀ jẹ́ kọ́lá tó ti pé búrẹ́dì ní ata láti gbé sẹ́nu ti pé tọwátán ó jẹ́ kí àwọn olówó lásán la pè yàtọ̀ sí àwọn aláìní irú wàlímà bẹ́ẹ̀ náà lànà bisimilá àdìsẹ́lá ń sọ kíkó nǹkan kò ní wàlímà tó burú jù. láti fẹ́ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa fún àwọn ẹni tó lọ́wọ́ bá bò fún àwọn ẹni tó jẹ́ ike wọ́n ní owó lọ́wọ́ fún wọn bá aláìní fún wọn bá sí wàlímà wàlímà tó fẹ́ ṣe nípa àgbéyàwó tó ṣe. ẹni tó fẹ́ yàwó ọjà ẹni lọ́nà tí ó fi rí oúnjẹ àtìyẹn sè tí òfin ní gun lápá tí òfin ní wọ̀ lọ́rùn. eléyìí jẹ́ nǹkan tó dáa púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó ti tó ìyàwó fẹ́ ìgbọ́n tó kọ̀ láti fẹ́ ìyàwó nítorí pé kò lówó tí ó fi tó oúnjẹ tí ó fi ṣe wàlíìmà ní ìgbà tó bá fẹ́ ìyàwó yìí báyìí yóò wá mú ọmọ tàbí mẹ́yìn eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ṣèbàjẹ́ wọ́n máa ṣe tọ́lọ́mọbọ̀ fẹ́ èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa lè wọ́n pọ̀ láwùjọ torí ẹ̀ ló jẹ́ ike ọ̀dà púpọ̀ láwùjọ wá pé a rí àwọn ẹni tó ti fẹ́yàwó wọ́n pọ̀ lọ jàrá a rí àwọn obìnrin tó ti lọ́kọ àwọn náà pọ̀ jantirẹrẹ a wá ṣe àtọ̀nà láàrin wọn láti pa wọn pọ̀ pípé kálukú owó ìjọba wù nínú àwọn obìnrin yìí báyìí kí a láàrin wọn so igi fún wọn káwọ̀ wá gbé ìnáwó ìnáwó jíjẹ àti mímu èyí ti wáyé lórúkọ wàlímà lẹ́yìn ìgbà tá a kárí àwọn ẹni tó náà wọn bá bùkún láwùjọ láti jọ dáwó káwọ gbé ìnáwó jíjẹ mímu eléyìí ti ṣe wàlíìmà lẹ́yìn ìgbà tá a bá so tán wa. lọ́pọ̀lọpọ̀ ọgbà láàrin ibi àwọn ọkùnrin àwọn ẹni tó jẹ́ pé wọ́n wá ìyàwó àwọn kì í sábà láti sọ láti sọ jáde àbábá àwọn o èyí ti ti pa àwọn òróbìnrin tí wọ́n fi fi ń wẹ́lọ̀ lọ́dọ̀ torí pé tí èèyàn bá ń lọ láwùjọ tó bá wo ọ̀tún rẹ̀ obìnrin ní òòlì tí èèyàn bá sì wò sí rẹ̀ obìnrin ní òòlì tí èèyàn bá wo wájú obìnrin ní ẹ̀yìn rẹ̀ obìnrin ní ọláyà àwọn ará obìnrin kì í ti pa àwọn òróbìnrin ṣùgbọ́n tó fà táwọn fífi ń wẹ́lọ̀ kò náà ní kóbìnrin tó lẹ́sìn làwọn wá sílẹ̀yìn náà lẹ́sà fáwọn nínú àdìsá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sábàbí táwọn èèyàn máa ti torí rẹ̀ fẹ́yàwó ẹ ti sọ fún obìnrin tó lẹ́sìn nìkan fẹ́ o àìsí bẹ́ẹ̀ wàá di òmùlẹ̀ mọ́kù. kódà atúrí nínú àwọn ẹrú ọlọ́run ẹni tó tẹ̀sí níyàwó kan lé tẹ́lẹ̀ tó fẹ́ fẹ́ yàwó ẹlẹ́kejì àbí yàwó ẹlẹ́kẹta tí gbogbo wọn tí wọ́n ń fi òun ránṣẹ́ sí wa nípa ibà àmà tábà bá àwọn arúbìnrin o obìnrin tó lẹ́sìn obìnrin tó jẹ́ pé ó ń tẹ̀lé tọ́lọ́ ó sì ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn òfìsì yàwó ẹlẹ́kejì gbogbo eléyìí la dájọ sọwọ kódà rẹ ní tóbi ránṣẹ́ ní ìwé tọkọ ìgbà ẹ bá a mà ṣùgbọ́n subhanallah à ń kéde bẹ́ẹ̀ fáwọn obìnrin náà pé tá a bá rí inú yín o ẹni tí ń wọ́kọ̀ alhamdulillah a ní púpọ̀ nínú àwọn ẹni tí ń wáyàwó lọ́wọ́ kẹ́yìn náà kẹ́kọ̀ọ́ kọ́ yín sọwọ́ sí wa kábílẹ̀ bá a pa yín pọ̀ kẹ́ ẹ wúra yín kẹ́ ẹ bá wúra yín alhamdulillah àwọn ò ìnáwó ti ń bẹ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti gbéyàwó tán ní wàlíìmà. àwọn ọkùnrin wọn yọjú àwọn obìnrin wọn ti jú àwọn obìnrin wọn máa tara wọn jẹ wọn tara wọn jẹ lórúkọ pé a ah, ńgbà tí ǹjẹ́ méjì kọ́bọ̀ lórúkọ pé a ah, ńgbà tí èsì kúlù ẹ̀ dilẹ̀ ó ti dilẹ̀ nítorí pé wọ́n ti dábàá lọ ogun otu tún di odi odi pọ̀ ń di ìyá lọ òun gbó lọ díẹ̀ díẹ̀ ẹnìkan sọ fún ọ pé àǹtí tó ń lọ ọmọ ọmọ wù mí ọmọ kó n ti ń gbó lọ nìyẹn ilẹ̀ ń lọ díẹ̀ díẹ̀ ọwọ́ rẹ jẹ orí ọwà títí fi pọ́gbọ́n ọdún orí náà ni ọmọ ọdún nígbà tó ọmọ ọdún kí ló torí ẹ ọ̀dọ̀ wa àwọn ọmọbìnrin o wọn mú ìtìkúrọ kúrò nínú ọ̀rọ̀ wọn nígbà tí èsì pé afẹ́ fi ọtá àrìn abúlé ọwà fún ọ̀nà àpọ́nlé ọ̀nà tí mú wa náà láti wá ẹni tó fi ọ àrẹ sunnati láti wọ̀rọ̀ sọ́ọ̀lẹ̀ táwa lẹni náà tí ó wàá ọ gbaru ọwọ́ wa tí ó wàá fi kàtá lò ọ̀daràn kọ́ bá tún o nítorí kò sí ní baba ń gbẹ́jọ́ wọn òkú wa wa ọ wáyé baba ń ọkọ ọkọ. torí ẹ ìnáwó tó wà ń di rẹ sábà ti rẹ gbé wàhálà ẹ sì mà wípé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ni wọ́n máa fi eléyìí fi títí tí kan lọ lóyún wọ́n wá lóyún láì níyì wọ́n fi ọmọ àlè kalẹ̀ ọmọ tí ọjọ́ pé ìyá nìkan ní ní a'udhu billah torí ìdí ẹlẹ́yìí báyìí ọlọ́wọ́ àwọn obìnrin o wọ́n sagbára láti yọ ìtújú òfófó náà wọn kọ́dà rí kan nínú wọn òun ara rẹ̀ àti kan nígbà tí kan tó náà tó ti béèrè pé àwọn ń wáyàwó fa àwọn tó sì lẹ́sìn làwọn wá nígbà wọn wá wọn wọ́n ti bá ní wọn wa ni àníyàn wọn dá wọn à ń kéde wọn gbọ́ pé salamu alaykum alaykum salam tí o ti sọ bẹ́ẹ̀ béèrè ni ó ní à ẹ ẹ ń sọ̀rọ̀ pé àwọn obìnrin ti máa ń wọ́kọ̀ òun alhamdulilah ní rẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni a ti sọ bíi méjì á pe ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wá aya yín sábà máa pè lọ́ba di pé nọ́mbà ń dún òkè mọ́ nọ́mbà ń bá ń dún òkè mọ́ tó ń bọ̀ ya wọn bá ń pa nọ́mbà níjọ́ tí nọ́mbà wa wọlé padà àbó ló ti wá rí báyẹn ẹ ti ní kí wọn sá wà wá wí kan kò burú jù lọ́wọ́ wá wà ó lọ́ wọ́n wà lọ́la lẹ́yìn àásìrì ní ìrùpá tìrì tí ì ti sìn láti jọ. wala hawla wala quwwata illa billah ìpàǹpara rẹ̀ ó lọ njẹ́ ń ṣe ara rẹ̀ lọ́wọ́ àmọ́ ń tara rẹ̀ jẹ ń tara rẹ̀ jẹ a'udhu billah tọ́lá wá pè wá pípé oúnjẹ àti láti yíyó nítorí pé a ti gbéyàwó àsìkò tí wọ́n á pè wá sí àti màá gbé ọ̀ràn yẹn ìníká dáhùn wọ́n pẹ̀lú májẹ̀mú wọ́n jẹ́ tó pè wá yẹn mùsùlùmí ni ó sì jẹ́ pé ó pè wá láwa pàtó ìwọ lágbájá mo fi ọ́. ikọ̀ wa kése pé akẹ́yìn jama akẹ́yìn jama táwọn sábà ti lọ tuntun kése pé iye ju èèyàn kọ̀ọ̀kan lọ́gbọ́dọ̀ lọ àmọ́ wọ́n hàwé wọ́n hàwé fún kálukú wọ́n lọ ọ̀sẹ̀ ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam. alhamdulilayi kése pé máa jẹun tẹ́lẹ̀ kótó wọlé màá dábàá wá pé oúnjẹ eléyìí ló fi díga ló fi dí gbogbo àlàfo tó fi wà fún rẹ pé kíni ṣùgbọ́n ìfẹ́ ni ìfi ìjọmọ àyà ẹ̀sìn Islam hàn lódodo ni kí mùsùlùmí ó fi ọkọ dá lóhùn ẹ wò bínú rẹ ó tètè tó kí mùsùlùmí ó gbóúnjẹ kalẹ̀ kọ jẹ́ ọmọ mẹ́sàn-án kankan fún bẹ́ẹ̀ ẹ wò bínú rẹ ó tètè tó ẹ kó náà ti máa fi àdúrà tí ó fi máa ránṣẹ́ sí gbogbo ọmọ ìyá tó dá lóhùn tí máa fi àdúrà ránṣẹ́ sí gbogbo ọmọ ìyá tó bá jẹ oúnjẹ yìí. lelee ń bẹ nínú téèyàn máa fi pọ̀ ọmọ ẹ̀yà hàn lódodo wọ́n bá wá pè wá pé mùsùlùmí náà tún pè wá ó pè wá láwa gan-an fúnra wa wa pàtó ó sì jẹ́ ni torí ń bẹ nínú àwọn èèyàn tó ṣe wọ̀límà lónìí yóò tún ṣe lọ́la yóò tún ṣe alákọ̀ọ́kọ́ yẹn àwọn olùmọ́ni ọ̀ràn yẹn ni ó tún ní ẹ ìjọ ẹlẹ́kẹta tọ́ ìjọba ara yìí àmọ́tíjọ alákọ̀ọ́kọ́ ńlọrọ̀ yẹn tí ẹ bá lówó epo oṣù oúnjẹ lónìí oṣù sí lọ́la oṣù tọ́ wọ́ lọ́mọ. lókè ìgbà tí wọn náà bá sì nídìíwọ́ wọ́n fi ọ̀rẹ́ àti ṣe wíì báyìí wọ́n wọ́n ń sáré wọ́n fi ọba ti ṣe wíì ọwà lórí ìrìn àjò wọ́n fi ọba ti ṣe wíì bóòlù sílẹ̀ sí torí ẹ̀ eléyìí kò sí wàhálà lókè ìgbà tó bá ti jẹ́ pé ibi wọ̀límà yẹn kò sí ìbàjẹ́ kò sí ìranù kan tí wọ́n ń bẹ̀ tí ìwọ ò lè kọ́ fún wa ó ti máa ike wọn ní ti ranú bẹ́ẹ̀ ó ti máa pé wọn ní ti kàtàkàtà bẹ́ẹ̀ èyí tó ti pé tí wọ́n bá ń ṣe tí wọ́n bá sọ wọn ò ní gbọ́ tó ti pé tí wọ́n bá pọ̀ fún wọn ò gbà tí wọ́n bá ti mọ̀ pé irú rẹ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má lọ o. ikú ọmọ yìí pé àwọn oníyàlú àti gángan àti àwọn oníbàtà gbogbo wọn ti péjọ ọbẹ̀ wọ́n máa lùlù sáwọn obìnrin wọn máa kọlu àwọn ọkùnrin wọ́n máa tàdíréke lójú ó ti mà pé ó ṣe ò nílé kọ̀ fún má dé bẹ́ẹ̀ kò láwàáwí níwájú ọlọ́run. bákan náà ó ti mà yín pé níbi wàlímà yẹn wọ́n á máa sáàbù àwọn ọ̀mùtí lọ́tí wọ́n á sì máa sáàbù àwọn ọ̀mẹ́múlẹ́mú wọ́n sì máa sáàbù àwọn tí máa mú tu zobo ní zobo tiwọn àwọn onífi ọwọ́ tàwọn máa gba tiwọn a'udhu billah ìwọ sì nílé kọ̀ fún wa láti mú sí ọ̀gbọ̀dọ̀ débẹ̀ ọ̀gbọ̀dọ̀ débẹ̀ tó bá ti mọ̀ pé bàjẹ́ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ lọ́ọ̀bẹ̀ wọ́n máa ya fọ́tò wọ́n máa gbé fọ́tò ká wọ́n máa ya gbogbo èèyàn bàbá yẹn rẹ́rìn sí wa ń gbé pàkà àà má débẹ̀ lópin ìgbà tó o bá ti nílé kọ̀ fún wa. ṣùgbọ́n wọ́n fi ọ wọ ọmọ tí wọ́n ṣèbàjẹ́ ń bẹ̀ ọkà débẹ̀ lọ́ba tí wọ́n ṣèbàjẹ́ ń bẹ̀ lórí àmọ́ ò lè fún wọn fún wọn gbọ́ fún wọn gbà síbẹ̀ lẹ́lẹ̀ kan wọ́n ń ṣèbàjẹ́ ń bẹ̀ gbọ́dọ̀ wò pé kí wò ó rí àmọ́ wọ́n sọ fún ọ eléyìí tó bá wù ọ fi bẹ́ẹ̀ lẹ̀ tó bá ti wù ọ sẹ́kùn bẹ́ẹ̀. torí ìdí eléyìí báyìí wàá rí bí ọ̀pọ̀lọpọ̀ nínú ọjà àti táwọn èèyàn máa ń sè látàrí pé wọ́n ń ṣègbéyàwó láwùjọ wa láàjọ mùsùlùmí ní pọ̀ máa lọ́kọ láti jẹ́ mùsùlùmí náà ní gbéyàwó lọ́pọ̀lọpọ̀ ọgbà oríṣiríṣi ìbàjẹ́ ló máa ń bẹ́ẹ̀ oríṣiríṣi ìbàjẹ́ àti ránù ló máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afirila ọtí wọ́n bẹ̀rẹ̀ sí ní ha lórí àga táwọn èèyàn ti jókòó ike bíyàwó làwọn ń gbé èwo lọ́wọ́ aburú ń bẹ̀ kọ́ lọ dì mú kò sí ìgbà tí ọtí dà kò sí ìgbà tọ́tọ́ olórí ibú sì lẹni tí máa mú kò sí ìgbà tọ́ dà kò sí ìgbà tọ́tọ́ olórí ibú lẹni tí máa mú nítorí pé ọtí tẹ rí yẹn oníkọ́kọ́rọ́ gbogbo orí ibú oníkọ́kọ́rọ́ gbogbo orí ibú pátákà torí di eléyìí báyìí ó di ọwọ́ wa ìyàwó lẹ̀ ń gbé ẹ̀ wá mu sí ìyàwó lẹ̀ ń gbé ẹ̀fọ́ gbogbooro ṣàdúà wọn ń kán lẹ̀ ìgbé yọ da fún yín ẹ̀yin ọmọdé yìí ìgbé ìyàwó yọ ọdún lálùbáríkà ó yẹ wa mi wọn kàn gbogbooro sí wọn lórí ìyàwó òbí lẹ gbogbo eléyìí bàjẹ́ ni eléyìí ti kọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ń lù àwọn ti kó ìlú wọn ẹ̀gbọ́n lọ wáṣẹ wọn ti kó ìlú wọn ti dúró wọn wọn á

ilé mọ̀nkà nínú mọ̀nkàrà sọ́mọ farama oríire ọmọ wa wú oríire ọmọ wú wọn mọ̀ pé bàbá ti fún ọ fún ibi tó rìn mí ni lọ fún lówó sí wọn bá ti pé máa ti kaba ń má má òfin fún ọ get together yọ ń atọkùnrin atọbìnrin má o má orí de báyìí nígbà tá a bá wá jẹun a lọ síbi wọn ma? ìmà àwọn ń gbáwẹ̀ wọn ti ti lọ wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni tó bá jẹ́ ipe ẹni tó ń pè wá síbi wọn ní ìmà ó bá ń gbáwẹ̀ gbáwẹ̀ yẹn ti jẹ́ àwẹ̀ kò sí má gbà bí kọjá ipe èèyàn ń san pèsè àwẹ̀ Ramadan ọdọ́ tó fi ráyè sínú tó sì ti gbìyànjú gbìyànjú àti tòtò bá jẹ́ pẹ̀lú eléyàn ni tí ò lè já àwọn ẹran yín wọ́n lè sọ́ọ̀lì anábìnrin kọ́ sàdúrà fún wọn kọ́ sàdúrà fún wọn tó ń tà ní ìjọ ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ ọba sínú fọ́ǹgbà wẹ̀ lọ́jọ́ ìsọ̀lì obìnrin anábìnrin kọ́ jẹun jẹun tó ọba débẹ̀ ọba ni lọ́kẹ̀dẹ̀ ń bẹ nínú kún pé ọwá síbi kọ́ ọwá jẹun ọwá débẹ̀ wọn ni alhamdulilayi ẹ̀ńgbà wẹ̀ nínú ẹ̀ńgbà wẹ̀ áá àwòdùbìlà ah, abanilọ́kànjẹ́nu wọ́n ní ọwọ́ àjẹun ọwọ́ àdébẹ̀ ọwọ́ àtọwọ́ tẹtẹrẹ bí àtẹkùbọ̀ tàbí <laughs> kékeré àní ọfọwọ́ kọ́ máa jẹun ọwọ́ àní alhamdulilayi kékeré kò torí kó wọn pè ọ́ púpọ̀ wá jẹun kó wá bá wọn yọ lédi eléyìí eléyìí báyìí wọn bẹ nínú tọ́ ẹ̀ká mùsùlùmí ká mójútó má fa ìbànújẹ́ fọmọ ẹ̀yà rẹ ìdùnnú ni kò gbé lọ́ba. jẹ nínú oúnjẹ tó fẹ́ gbé fún ọ yẹn lópin ìgbà tó o bá jẹ́ pọ̀ ń gbà o. lẹ́yìn tí a bá wá jẹun tán níbi tí wọ́n bá pè yín pé kẹ́ ẹ wá òfin ànábì àtúnà ànábì sallallahu alaihi wasallam àwa o ike káta ẹni tó fún wa ló ń torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ń kọ́ wa ilé ìgbà tá a bá jẹ irú oúnjẹ yìí tán ká máa ṣàdúrà fún wa pẹ̀lú ọ̀kan nínú àwọn àdúrà tí ń bọ̀ yìí. ibi allahumma barik lahum fima razaqtahum waghfir lahum warhamhum rawahu al-imam muslim. اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم. كل يسمى سكين ولا ما في بكون سنتو في رمضان tí àforíjì fún wa kò sì kẹ́ wa ọlọ́run fi ìbùkún tí ń tó fi rọ̀ wọ́n lọ́rọ̀ oríjì wọn kẹ́ wọn. àbíkọ́ sọ pé Allahumma at'im man at'amani wasqi man saqani rawahu Muslim. ìwọ ọlọ́run fún ẹni tó fún mi lóúnjẹ jẹ lóúnjẹ jẹ fún ẹni tó fún mi lómi mu lómi mu. subhanallah Allahumma at'im àbíkó sọ yìí pé ọ̀pọ̀ra ìndẹ́kùnmù sọ ìmùn wà á kẹlẹ̀ tó àyàmẹ́kùnmù abọ́rọ́r bọ́sọ̀lẹ̀ tààrí ìkùnmù mẹ́lẹ́ ìkẹ́. ọ̀pọ̀ra ìndẹ́kùnmù sọ ìmùn bẹ́ẹ̀ máa ráwọn aláwẹ̀ túnú lọ́dọ̀ tó bá fún aláwẹ̀ ló ń jẹjẹ oúnjẹ ìtúnu tó bá fún aláwẹ̀ ló ń lásìkò ìtúnu ọlọ́run fún ọ náà nínú ládàáwẹ̀ tó gbà. bẹ́ẹ̀ wọ́n á ń ṣàdúrà fún wọn pé ẹ ráwọn aláwẹ̀ máa túnu lọ́dọ̀ yín o wà á kẹlẹ́ kọ́ àmàkùnmù ẹ sì ráwọn ẹni rí máa jóúnjẹ yín wọ́pọ̀lọ́ tààrí ike àwọn mẹ̀lẹ́kọ̀ sì máa ṣàdúrà fún yín eléyìí ni dára wí lẹ́yìn ìgbà tá a bá ẹni tó fúnni lóúnjẹ jẹ kìí ṣe la ilaha illallah wọ́n fẹ́ kọ́ sàdúà fẹ́ni tó fún ọ lóúnjẹ jẹ kó o ti àwọn àdúrà ńláńlá tọ́tọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa alihi wa sallama wa. ǹjọ́ wa tọ́ kíkẹ́ kí ìyàwó kí ọ lọ sílẹ̀ tó ń lọ sílẹ̀ ọkọ àbí tó ti lọ sílẹ̀ ọkọ ó náà ń ṣe wàlímà nítorí pé ọ lọ sílẹ̀ ọkọ ọkọ ń ṣe wàlímà nítorí pé òun gbé níyàwó ǹjọ́ wa tọ́ kíkẹ́ kí ìyàwó yìí báyìí ajá igbe òun ní ń sáàbù àwọn ẹni tó wá lọ́tọ̀ wákè ìyàwó ní ń àwọn ẹni tó wá láti wá jẹ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn kò sí tó burú kò sí níbo gbogbo ara rẹ̀ dáadáa kí àtìrí pé fìtínà ní tẹ́lẹ̀ kò sí tó burú ọjọ́ pé ìyàwó yìí máa ń sáàbù àwọn èèyàn tẹ́lẹ̀ kí wọ́n á bá wọn tàjọyọ̀ ọba jẹ́ pé àwọn ilé wọn àbí wọn èsì ilé wọn Muslim tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ Sahal ibn ní Abu ní ó fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá síbi ìgbéyàwó rẹ̀ ìyàwó rẹ̀ lọ́jọ́ yìí wa kanat imra'atuhu yawma'idhin khadimahum wa hiya al-'arus wọ́n ní ìyàwó rẹ̀ òun lẹni tí ń gbóúnjẹ fún àwọn èèyàn tó wájọ́ náà ó sì ní ìyàwó tí wọ́n gbé yàwó ìyàwó rẹ̀ òun lẹni tí ń gbóúnjẹ fáwọn èèyàn tó wájọ́ náà ó sì ní ìyàwó tí wọ́n gbé yàwó torí kéńgbà míì ẹlòmíì ilé kókó ti kọjá ẹnu àlà fún bí wọ́n sọ obìnrin ti ń kankan tó ṣe é pé bóyá tó bá tún jáde gan ó tún bùkátà ká tún fa sọ gbogbo ara rẹ̀ ó ti gbogbo ara ó tún bójú o ó tún wá máa wo bí gbàtú jẹ pé kọ́ wáta pole ká tún fi bò mọ́lẹ̀. pàṣẹjù nìyẹn Islam ò ti pàṣẹjù inú hadith tí Imam Muslim àti Bukhari tí wọ́n gbé jáde ọ̀bọ̀ òṣèyí ó ti gbé yàwó ó ti gbé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó kéé kíkọ́ wá ìyàwó yìí òní wọn gbé yàn òun náà ní tí wọn há oúnjẹ fún àwọn ẹni tí wọn pè wá nígbà tó dé pé ó ti wọṣọ tó gbogbo ara gbogbo ara rẹ̀ òṣìṣẹ́ fi sínú àtàtà rò kó lè ṣẹlẹ̀ ńbẹ̀ yàtọ̀ táwọn obìnrin tó ayé pé a'udhu billah wọn ló sọ òtù bàràbàrà àti wọn lọ wọn wọ kọ́nsẹ́ẹ̀tì wọn wá jáde wọn ti gbogbo ẹ lẹ àwọn náà máa gbóúnjẹ tó bá bẹ̀rẹ̀ tó ló ń kí àwọn èèyàn pátá ti yọ ọ̀dà a'udhu billah àwọn ọ̀daràn nìyẹn grade one ọ̀daràn. yéé ṣerú àwọn eléyẹn bẹ́ẹ̀ kí wọn ebe gbé ẹni bá ti ṣe àbúrò sẹẹdì kan wá àbúrò sẹẹdì yéé bí àwọn ọmọ ọdaràn. ìyàwó rẹ̀ ti ń sáàbù àwọn wa Muhammad sallallahu alaihi wasallam yéé bí àwọn ọmọ ti gbéyàwó àwọn pé máa pè lárí ìyàwó tí máa tó àwọn síwájú nígbà tó máa ní àwọn ìsáwọn èèyàn àtẹ̀kì wọn wá lọ ró òfin kan òfin yún bẹ́yà ńlọ́tòdàjì ìgbọ̀nwọ́ wọn ò rò sídìí wọn wá bá àwọn ìsáwọn èèyàn tó bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo pátá ti bọ́ta ojú kan ti àwọn bàbá wọn náà tó ní àwọn ọmọ yẹn kó wà tó ṣe àgbà kò kó tó síbi kó wọ́n wọ́n ṣe yẹn kó lọ bí ehoro. torí ìyá ẹni tí ìyàwó rẹ ti gbogbo ara rẹ̀ ó tún bójú rẹ̀ kùsí tó burú nínú gbọ́dọ̀ pé àlejò ọwọ́ àtọ́dọ̀ rẹ̀ òun náà gbé wọ́n ti pè fúláàtì tí ó gbé kalẹ̀ nínú pálọ̀ pé kẹ́ máa sáàbù ara yín kùsí tó burú mẹ́. àmọ́ tó omi tọ́wọ́ tó omi tọ́wọ́ àmọ́ ń bọ̀ àgbà eléyìí náà dá àmọ́ ìgbà míì kí máa jẹ́ kóbìnrin kọ́ padà wá ọba agbára òun ni kà torí ẹ̀ kátàrà àwọn súnà yìí àtúnfún akọ́gbá. sáàlù wa ni tẹ́ ma irú omi sí ìyàwó mi àsáàlù ó ń tẹ́ mọ́ irú omi sí ìyàwó àbó òsèlè tó fún anabi sọ̀rọ̀ bá àṣẹlám ní ọjọ́ náà wọ́n là mà ó ní ó ti da dẹ̀bínú sínú omi láti alẹ́ ní ìgbà tí anabi sọ̀rọ̀ bá àṣẹlám wa dé omi dẹ̀bínú lọ́wọ́ ayọ́ ló fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alimami Bukhari àti Muslim ni wọ́n afẹ́ gbẹ̀mí tó bá ti gbéyàwó tó bá ti di ní àárọ̀ ọjọ́ kejì tó bá ti di ní àárọ̀ ọjọ́ kejì jọ́ tó sì gbéyàwó yìí báyìí lọ jáde wá bá àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ayékan rẹ àwọn ará rẹ kí wọ́n wá bọ̀ sí i kí wọ́n wá bọ̀ sí ìbùnú yìí kí wọ́n wá bọ̀ yọ̀ nípa kó sì gbéyàwó lọ jáde lọ bá wọn kó sálámà sí wọn kó kí wọn kó ṣàdúrà fún wọn kí wọ́n ṣe gbogbo àdúró sí rẹ ọlọ́run san ọlẹ́sàn rí ọlọ́run bó ti pinnu kárí a fẹ́ káwọn mọ̀lẹ́bí náà káwọn náà tọ́ ọlọ́mbẹ káwọn náà ṣàdúrà fún ọ kọ́nà àbó jẹ́ kí ìgbéyàwó yẹn kó ní àlùbáríkà. torí di eléyìí tá a bá wá débi tó ń wọlé láti jókòó agbọ̀dọ̀ ti dé nítorí tiwa o ta ni níbi tága bá tán sí ní kálukú ti jókòó torí pé ẹ̀ńtọ́ bá jókòó wájú yóò tètè dé ẹ̀ńtọ́ ti bá jókòó níbi tí bá tán sí bákan náà ká ṣọ́ra fún àwọn nǹkan erékeré ètò tako ìlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam makhafata al-madd nítorí ìbẹ̀rù kọ́nà ọba ọmọ yìí wá padà sí àìdá ìyẹn ni pé wánu súnà kan látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Imran ibn Husayn radiyallahu anhu ètí ìmáàmù Tirmidhi gbàjáde ikú àwọn èèyàn wọn àníyé máa ṣàgbére kí wọ́n máa sáré nù àlà nípa lílo àwọn nǹkan tó lọ́wọ́ bọ̀ fọwọ́ sí gẹ́gẹ́ bí àwọn musical instrument tó lọ́wọ́ bó ti fi yí ẹ̀dá wọn padà kúrò ní kéèyàn tó lè sọ wọn dẹranko. tó gbogbo àwọn nǹkan yìí báyìí kátàgbára láti rí pa àjìnà sí ọ̀nà wa wa ọ̀nà wa lọ lórí àti máa tẹ̀lé tiẹ̀ ó ti wá lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ àti máa tẹ̀lé súnà nàbì wa Muhammad صلى الله عليه وآله وسلم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا واتقوا الله عباد الله وبعد تلاجوا كيف قوات سمة الصلاة ينتان في باي قلنا عماد الدين قل لكم لركوة الإسلام وكيف تبات موجود يوم كيكين ó ti gbé ẹ̀sìn islam rẹ̀ ró ẹnikẹ́ni tó bá ti fi irun ráàlì wọ́n dájú pé kò sí nǹkan tí ó tún sẹ́kù mánú islam tí ò ní lè fi ráàlì ìdí nìyí tó fi jẹ́ pé kí a máa pàkíyèsí ara wa ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò láti jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa so lórí borí níbi à ń súré tètè lọ kírun tí wọ́n ti gbẹ̀yìn níbi oríire láti máa gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé ètè kíkà wá mọ́tíláṣí látàgà ìka kọ́kọ́ máa dé mọ́tíláṣí tá a bá ti dé mẹsàlásì yẹn tá a bá ti tètè tètè bẹ́ẹ̀ ká máa sojú kòkòrò àti jókòó ní sáfọ alákọ̀ọ́kọ́ kí láǹfààní kó o ti tètè dé síwájú kọ́pọ̀lọpọ̀ tó dé èyí ti sẹ́kù lóko níwájú ọkọ̀ láti jókòó níwájú ọwọ́ àlọ́ jókòó sẹ́yìn kásọ̀ra fún aburú tí ń bẹ nínú káyì ọbẹ̀ wájú ọlọ́ jókòó sẹ́yìn nítorí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam kí wala yazalu رجال يتأخرون حتى يؤخرهم الله àwọn èèyàn ní yé máa sá sẹ́yìn wọn ní yé máa sá sẹ́yìn títí tọ́lọ́ wọn bó fi ti kára rẹ̀ fà wọ́n sẹ́yìn. torí ẹ̀ ní mẹ́tíláṣí ìyẹn máa ń gbìyànjú ni láti bẹ ní sáfù alákọ̀ọ́kọ́ sáfù alákọ̀ọ́kọ́ gan ọ̀tún tó bí kéèyàn bẹ lápọ̀ ọ̀tún sáfù alákọ̀ọ́kọ́ ibi tó jẹ́ apọ̀ ọ̀tún sáfù alákọ̀ọ́kọ́ ó tún lóore ju kéèyàn bẹ lápọ̀ òsì sáfù alákọ̀ọ́kọ́ lọ. torí ẹ̀ eléyìí ò lè ṣe ṣe jẹ́ náà àyàfi fẹ́ni tó bá ka ẹ̀sìn fún ẹni tí ọkàn rẹ̀ tọrọ mọ́ mọ́sálásí ẹni tó máa ń lọ sí mọ́sálásí ní gbogbo ọgbà gbogbo mùsùlùmí lápapọ̀ náà ni ọ̀rọ̀ ń báwì pé tó máa sọ pé hayya ala salat ẹ máa bọ̀ wá kírun gbogbo wa ni wọ́n báwì hayya ala salat ẹ máa bọ̀ wá sórí gbogbo wa ni wọ́n báwì mùsùlùmí kò ní ọjọ́ kan pàtó tí a fi sin lọ yàtọ̀ sí ọjọ́ mi gbogbo khamsu salawatin fil yawmi wal layla inú wákàtí márùn lóru àti lọ́sàn kò gbọ́dọ̀ ráre gbogbo ẹni tó bá gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ ẹni tó bá fẹ́ láti wọ àlùjáná lọ́jọ́ gbé ní alùpùpù bísẹ́lá lálàáfíà nírọ̀wọ́rọ̀sẹ̀ o ó díẹ̀ náà ni ó ti jókòó tẹ́tẹ́rẹ́ kò ní ti dé ìgbà tí wọ́n bá ti di kọ́ lọ kírun kó lọ́mọ ti fẹ́ lọ kírun ẹ ti máa ń pé òwú tí yàrá gbà iná lọ mọ́ ọ̀ràn ẹ ti ká mójútó ẹ̀sìn ọlọ́run bá wà o garanti pé owó tà ń lé ká lókè alẹ́ ayé tà ń kó jọ ó síbi kankan dàgbé lọ kò sí ẹni tí ó kù tí ó gbé lọ bì kankan èyí tí ó sẹ́kù pẹ̀lú wa ó náà lẹ̀sìn tá a bá gbélé ayé sí ọ̀wá ayé ká fi ọwọ́ jábújẹ́ ká fi mú ẹ̀sìn táwa máa lérò wípé ọlọ́run bó fèsì wa yọ sànù wa ọlọ́run bá kì í sànù àwọn ọ̀daràn ọlọ́run bá kì í sànù ẹni tí ọba ti kẹ̀sìn rẹ̀ fún ọlọ́run bá kọ́mọ̀ sí wa lọ́ máa ná. wọ́n á mọ̀ wípé nínú òfin ètò ọ̀rọ̀ máa irunṣẹ́ rí ìbáyìí kò náà ní nǹkan tí àdéhùn àbí ṣàdá lọ́dún yẹn mú àbọ̀ àyè tó tọ́ka sí. ó ní adúgbò lọ́jọ́ kan nínú mọ́ṣáláṣí pẹ̀lú Abi Hurayra lọ́dún yẹn mú àbọ̀ àyè. المؤذن قالوا كنوا كنوا رجل من المسجد يمشي ọkùnrin kan wá dìde nínú mọ́ṣáláṣí ó ń lọ ó lọ. فأتبعه أبو هريرة بصرة أبو هريرة رضي الله عنه هو أبو جليلة له هو أن فجولي له هو حتى خرج من المسجد لست يعرفني في جاد كله من فقال أبو هريرة أبو هريرة رضي الله عنه وصيفه أما هذا فقد عصى أبا القاسم sallallahu alayhi wa sallam eléyìí ti ṣe anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ àwọn imaamu muslim wípé eléyìí ti ṣe anabi sallallahu alayhi wa sallam eléyìí tọ́ka sí pé tọ́ba ti pẹ̀rún tí o ti wà nù mọ́tíláṣí ọ̀gbọ̀dọ̀ dìde jáde nígbà tí wọ́n bá ti pẹ̀rún tí o ti wà nù mọ́tíláṣí ọ̀gbọ̀dọ̀ jáde má ọwọ́ nù mọ́tíláṣí lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún ọ̀gbọ̀dọ̀ jáde má àyàfi kọjá ikú ní ìdíwọ́ kan ìkápẹ́gbẹ́ ń gbọ̀n àbí ìtọ̀ ń gbọ̀n àbí tó ń bọ̀ àbí àmúnsẹ́mú rẹ àbí nǹkan kan tó jẹ́ ìpín yóò gbé yẹn jáde tó láti náà ni eléyìí ló lè mú ọ jáde gẹ́gẹ́ bí imaamu nawawi rahimahullah ta'ala náà ti ti sọ nínú sharh sahih muslim wọn láti fi ń tọ́ka sí pé ntí akórira ni ká jáde kúrò nínú mọ́sálásí lẹ́yìn ìgbà ti pè wọn títí dáàbì kírun pẹ̀lú ìmá títí kírun pẹ̀lú ìmá aburú láti bẹ nínú kápẹ́ wọn ti pẹ̀rù ẹ̀ méjì mẹ́ta kan wá wọ mọ́sálásí ó sọ di pé ìmáàmù dé wàá ti kọ́ ọmọ dàrí káti tẹ̀kí tiwa kájáde á ọ̀daràn ló máa ń ṣe bẹ́ẹ̀ aláìlágbọ̀ yí ẹ̀sìn bí ìtì wùlé ó kéré máa ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣé má sì múru wọn yẹ fún wọn bá wí kọ́dà gan òfin tọ́ka sí pé ọlọ́run ò ní gbà wọn kí ẹ bá fi wọ mọ́sálásí kan tó ní ìmáàmù kí ìmáàmù ò sì dé wá kírun sẹ́yìn wá kírun bẹ́ẹ̀ tẹ̀kíjọ́ náà kí ló fi islam tọ́ka sí torí di eléyìí ẹja mójútó ẹ̀sìn wa o èyí tí ó ṣẹ́kù wá kù nù tí a bá wọnú sáré wa tó náà ni ó sì sẹ́ wa fún ó ṣẹ́kù pẹ̀lú wa tó bá dúró lálùkù yá mi wọ́n á rántí pé ń bẹ nú ẹ̀sìn ìtọ́nà fi pa á láṣẹ ká mójútó títí rẹ̀ ní gbogbo ìgbà náà ní ká máa sọ̀tà láti fún anabi muhammad sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammadin wa ala ali muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إيمانك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله